Western Spring Television as it is. ètò yìí tún ti dé o. ètò ìgbìmọ̀ àjọrò ló tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ mi ẹ jẹ́ sọ adéyẹmí ọlábọ̀dé ló ń sọ wípé ohun abádìjọ́rò gígùn ní gùn. a gbogbo ẹ̀yin èèyàn wa ibikíbi tẹ́ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ kú dédé àsìkò yìí o ẹ káàbọ̀ sí ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò tòní ẹ ti mọ̀ pé ẹ̀ka ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ ní iléeṣẹ́ Western Spring Television ló ń ṣe agbátẹrù ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò nínú ilé ìgbìmọ̀ àjọrò ni gbogbo yín ti jẹ́ honourable ẹni àbáwá ń pè ní honourable ẹni àpọ́nlé ẹni àyẹ́sí ni kò yẹ kíró èèyàn bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ tó lè dá họ́wùhọ́wù sílẹ̀ láwùjọ ọ̀rọ̀ tó lè dá họ́wùhọ́wù sílẹ̀ lágboolé ẹ̀sìn lágboolé òṣèlú lágboolé ẹ̀yà oníranran tó wà ní orílẹ̀-èdè nàìjíríà a ní ká mọ̀ sojú àbí ọ̀rọ̀ níkò a sì ní ká mọ̀ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ẹ wá dákun o ẹ jẹ́ àtẹ̀lé lànà ẹ jẹ́ àtẹ̀lé àlàkalẹ̀ torí wọ́n ní ìdálù òun náà ní ìṣèlú ẹ já mọ̀ wípé omi làákọ́tẹ̀ ká tó tẹyanrìn nínú ilé ìgbìmọ̀ àjọrò láti máa ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tó bá ṣúyọ lójú ọpọ́n ọrọ̀ ajé lójú ọpọ́n ètò ààbò lójú ọpọ́n ètò ẹ̀kọ́ lójú ọpọ́n ètò ìlera àti àwọn ẹ̀ka míì àwọn ẹ̀ka lóníranran èyí tí yóò ṣe àǹfààní fún gbogbo honourable ìyẹn gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ̀yin tẹ̀ wà nínú ilé tẹ̀ ń wò wá àti ẹ̀yin tí ẹ wà nínú kulu pẹ̀lú mi ẹ ṣeun ṣeun o àdúpẹ́ fún àsìkò yín tẹ́ filẹ̀ tẹ́ fi darapọ̀ mọ́ wa nínú ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò ẹ má gbàgbé o ẹ̀yin tẹ́ bá ẹ̀ṣẹ̀ ń gbọ́ wa tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò a máa wáyé ní gbogbo aago mẹ́ta ọ̀sán ọjọ́ ọjọ́ ẹtì títí di aago mẹ́rin kù ìṣẹ́jú díẹ̀ bó bá wáyé ní ọjọ́ ẹtì àtúntẹ̀ rẹ̀ a máa wáyé tó bá di aago mẹ́jọ alaalẹ́ ọjọ́ ajé ẹ̀yin tẹ́ ẹ̀ bá láǹfààní láti wò ní ọjọ́ ẹtì ẹ máa wo àtúntẹ̀ rẹ̀ tó bá di aago mẹ́jọ ní alẹ́ ọjọ́ ajé èmi tí mo jẹ́ abẹnugan fún ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò ní right honourable adeyemi olabode mo kí yín o ẹ káàbọ̀ sí ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò tòní ẹ ti mọ bá a ṣe máa ń ṣe ẹ ti mọ àwọn ìlànà ẹ ti mọ àwọn òfin àfi ààyè lẹ̀ ká sọ̀rọ̀ kò bá kùn gbé àfi ààyè lẹ̀ ká tàbùkù ẹnikẹ́ni ohun tó bá kan wájú sẹ́nìkan ẹ̀yìn ló ń kọ sọ́mọ ẹlòmíì ìlú gángan ni àwọn ọ̀rọ̀ tí a máa ń gbé yẹ̀wò nínú ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò mo kí yín o ẹ má jẹ́ apariwo ẹ má jẹ́ àtòògbé o gbogbo ẹ̀yin ọ̀nàrẹ́bù tẹ wà nù lé ẹjá pé àwọn yòókù pé ìjókòó ilé tòní ó ti bẹ̀rẹ̀ ní sàn-án torí wọ́n ní ohun tó bá ti yá kẹ́yìn tó ń pẹ́ mọ́ o nínú ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò tó kọjá ohun tá a gbé yẹ̀wò ọ̀rọ̀ tó kan ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ìjọba tó wà lórí àlééfà yìí ṣe pé ọdún kan lórí àpèrè tó pé ọdún kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu di bíbúra wọlé fún gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Nàìjíríà lẹ́yìn tó gba ìṣàkóso gba ìkúdà lọ́wọ́ ààrẹ tẹ́lẹ̀ rí Muhammadu Buhari tá a tún gbé ọ̀rọ̀ nípa orin orílẹ̀-èdè yìí ti àtijọ́ tí wọ́n tún padà bẹ̀rẹ̀ sí lò ìyẹn old new national anthem bí àwọn kan ṣe ń pè é tá a gbé yẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé ṣé lè gan lọ̀rọ̀ wá kàn ṣerú àsìkò yìí gan ohun tó yẹ kó múmú lóòkan àyà ìjọba ni aláǹṣe àmúlò orin orílẹ̀-èdè yìí àtijọ́ àti àwọn nǹkan míì nírú àsìkò tí eku òkè bí eku tí ẹyẹ òkè bí ẹyẹ tí ọmọ èèyàn fọ́n bí ọmọ èèyàn tó ń gbogbo lórí gegege lọ́jà kálukú ló sọ èrò tiẹ̀ kálukú ló sọ ìwòye tiẹ̀ lórí ọ̀rọ̀ náà èyí ni ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò nínú ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò tó kọjá tí kálukú sì sọ ìhà tó kọ sí ọ̀rọ̀ náà ọ̀nàrẹ́bù lamid sefiu láti ọlọ́jà ìbálá ni wọ́n dá àbá kí a so ìjókòó ilé tó kọjá rọ̀ lẹ́yìn náà ni ọ̀nàrẹ́bù sheriff ajadi kejì àbá náà tá a fi so ìjókòó ilé náà rọ̀ kí a tó bẹ̀rẹ̀ ìjókòó ilé tòní kí ọ̀nàrẹ́bù wa bá wa dá kí a bẹ̀rẹ̀ ìjókòó ilé lẹ́yìn àbá àkọ́kọ́ kí ọ̀nàrẹ́bù mi bá wa kéjì àbá náà ọ̀nàrẹ́bù Jamiu Semiu náwó sókè. mo kí abẹnugan lé mhm. mo kí akójanu lé mo sì kí akọ̀wé ilé náà ilé ìgbìmọ̀ àjọrọ̀ ló mọ̀ ní jó dàrú. àmín. èmi ni ọ̀nàrẹ́bù comrade Jamiu Semiu láti ìlú ìnísà tí mò ń sojú odò ọ̀tìn south àti ọlọ́ndà alápapọ̀ local government tí mo tún jẹ́ mọ́mọ́ àgbà fún gbogbo ilé ìgbìmọ̀ àjọrò pátápátá mo dá àbá ká bẹ̀rẹ̀ jókòó lè tòní nísànsán kọ́lọ́hún ràn wá lọ́wọ́. àmín ọ̀nàrẹ́bù Taiwo Hasan eléjì rẹ̀ náà náwó sókè honourable speaker oh. honourable taiwo azar iléjìrẹ láti ìlú ẹdẹ mm. mo kéjì ìjókòó lè tòní nísànsàn ẹ kó ètò. ẹ kéjì àbá kí a bẹ̀rẹ̀ ìjókòó lè tòní. ó dáa ẹ ṣe gan-an ni lẹ́yìn àbá látẹnu honourable jamiu semiu láti ìlú inisha, tí honourable taiwo azan eléjìrẹ láti ìlú ẹdẹ náà kéjì àbá náà lémi abẹnugan ilé ń bẹ̀rẹ̀ ìjókòó ilé tòní ètò yìí tún ti dé o. ètò ìgbìmọ̀ àjọrò ló tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ súnmọ́ mi ẹ jẹ́ ká jọ sọ adéyẹmí ọlábọ̀dé ló ń sọ wípé ohun abádìjọ́rò gígùn ní gùn. a kí gbogbo ẹ̀yin ọ̀nàrẹ́bù wa ẹ má gbàgbé ìjókòó lé ìgbìmọ̀ àjọrò tẹ́ ń wò lọ́wọ́ yìí orí ìkànnì àádọ́wà channel one ninety lórí Star Times lẹ́tí lè mọ́ wò wá níbikíbi tẹ́ bá wà ìyẹn Western Spring Television ó kalẹ̀ sí ìkànnì àádọ́wà channel one ninety lórí Star Times DTT ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tẹ́ ẹ̀dẹ̀ wà lórí ìtàkùn ayélujára náà ìyẹn lórí YouTube ẹ bá wa mọ̀ tẹ́ ẹ subscribe sọ́dọ̀ wa tẹ́ bá ti lè tẹ Western Spring Television yóò gbé wa jáde ẹ bá wa ṣọ̀rẹ́ kẹ́ máa tẹ̀lé àwọn ọkọ̀ ìjọkìn tó wa bákan náà lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook ẹ Western Spring ẹ bá wa pàdé ńbẹ̀ bó jẹ́ ti X tàbórí Instagram náà ni at Western Spring Television ni à ń lò. ọ̀rọ̀ ìtàkpóró gan gbọ́n mi sí omi òtó àti ìpànìyàn bí ẹni pajábọ̀gùn láàrin àwọn darandaran àti àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti ń wáyé ọjọ́ pẹ́ ó ti ń wáyé ọ̀nà jìn ṣáájú àsìkò yìí ni àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn èèkàn àti àwọn ọmọ ilẹ̀ yìí kan ti ń sọ pé àbùjá kan ṣoṣo tó wà lọ́rùn ọ̀pẹ láti lè wá gbo dẹ́kun fún ìtàjẹ̀sílẹ̀ àti àkọlù gbọ́mọgbọ́mọ bí ẹkún apọkọjẹ yìí láàrin àwọn darandaran àti àwọn àgbẹ̀ ní kí ìjọba ó ṣètò aláǹṣe ibùdó tí wọ́n ti ń sin màálù tá a mọ̀ sí ranches fún àwọn darandaran ní orílẹ̀-èdè yìí a ó rántí pé ní ọdún tó kọjá ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní lára ìgbésẹ̀ láti lè wá wọ̀rọ̀kọ̀ fi ṣe àdá sí pẹ́rẹ́gì ìjà ìgbépẹ́rẹ́gì ìjà kaná tó ti ń wáyé láti gbà yí wá láàrin àwọn àgbẹ̀ àti darandaran ní kí ìjọba ó pèsè sáré ilẹ̀ fún àwọn ọlọ́sìn màálù àti àwọn nǹkan ọ̀sìn míì lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ó yẹ kí àmójútó ó wà lórí ọ̀rọ̀ náà àmọ́ lọ́nà mìíràn ẹ̀wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òǹwòye ló ń sọ pé ojúṣe ìjọba kọ́ ni láti pèsè sáré ilẹ̀ fún àwọn ọlọ́sìn màálù tàbí ibùdó fún ọ̀sìn màálù fún àwọn darandaran wọ́n ní nígbà tó jẹ́ pé okòwò tí wọ́n ní wọ́n ń ṣe ṣe ẹni tí yóò bá ṣòwò àlè ó yẹ kó lè lẹ́nì níjẹta òde yìí ni àbádòfin kan tó ń pè fún ṣíṣe àgbékalẹ̀ òfin tí yóò de kíkó ẹran jẹko ní ojútáyé àti èyí tí yóò ṣe ìdásílẹ̀ àwọn ibùdó ọ̀sìn màálù tá a mọ̀ sí ranches gẹ́gẹ́ bí ojútùú sí ìfìjàpẹ́ta àtìgbàdégbà láàrin àwọn àgbẹ̀ àti darandaran la ìpele kíkà ẹlẹ́ẹ̀kejì kọjá nílé aṣòfin ilẹ̀ nàìjíríà ìyẹn nílé aṣòfin àgbà ilẹ̀ yìí àbádòfin náà tí sẹ́nitọ́ titus tajenja tatenja láti apá ìwọ̀ oòrùn àríwá bọ̀rọ̀nù nọwọ́ rẹ̀ sókè náà ló wà láti ṣe àmójútó nípa ìṣọwọ́sìn màálù àti ibùdó ọ̀sìn màálù jákèjádò ilẹ̀ nàìjíríà níbi ìjókòólé aṣòfin àgbà náà ni àwọn aṣòfin kan ti gbójú agan wípé níwọ̀n ìgbà tó jẹ́ pé àwọn apá àríwá ilẹ̀ yìí ní ọ̀sìn màálùú àti ibùdó ọ̀sìn màálùú ti wọ́pọ̀ jù ọ̀rọ̀ òfin ṣíṣe kò yẹ kó wà fún àwọn apá abìkan ṣoṣo nílẹ̀ yìí a rántí pé ọjọ́ ti pẹ́ tí àwọn èèyàn ti ń gba ọ̀rọ̀ ìpèsè ibùdó fún ọ̀sìn màálùú tá a mọ̀ sí ranches bí ẹni gba igbó ọtí lórílẹ̀‐èdè yìí ọ̀pọ̀ ló ń sọ pé kò yẹ kó jẹ́ ojúṣe ìjọba ní láti ṣe ìdásílẹ̀ àwọn ibùdó bẹ́ẹ̀ àti pé bí wọn ò bá tiẹ̀ dálẹ̀ kò yẹ kó jẹ́ jákèjádò ilẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé ìdásílẹ̀ àwọn ibùdó náà ni yóò jẹ́ kí àkọlù láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran ó di àfìsẹ́yìn tí egun fi ṣọ àwọn ìbéèrè tó wà wàwájú wa nínú ìjókòó lé ìgbìmọ̀ àjọrò lónìí ìbéèrè àkọ́kọ́ ṣé ẹ̀yin ọ̀nùrẹ́bù náà faramọ́ pé kí wọ́n pèsè ibùdó fún ọ̀sìn màálùú pé òun ni yóò wá gbòdẹ́kù fún ìjà àjàkú akátá àti gbọ́nmisí omi òtó tó ti di gbọmọgbọmọ láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran nílẹ̀ yìí ìbéèrè kejì ṣé lóòótọ́ ni pé kò yẹ kó jẹ́ ojúṣe ìjọba ní láti pèsè sáré ilẹ̀ àbí ibùdó fún ọ̀sìn màálù fáwọn darandaran nígbà tó jẹ́ pé okòwò tí wọ́n ní wọ́n ń ṣe ṣé àwọn Yorùbá ló ní ẹni tí yóò bá ṣe òwò àlè ó yẹ kó lè lẹ́nì ìbéèrè kẹta tó kẹ́yìn báwo gan ni ìtàpóró gan àkọlù ojoojúmọ́ gbọmọgbọmọ bí ẹkún apọkọjẹ àti ìtàjẹ̀sílẹ̀ láàárín àwọn àgbẹ̀ àti àwọn darandaran yóò ṣe di àfìsẹ́yìn tí egun fi sọ ọ̀rọ̀ rẹ o nínú ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ń fẹ́ ìdáhùn ẹ̀yàn ọ̀nàrẹ́bù wa torí ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wò ó bẹ́ẹ̀ sì rèé ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé ohun tó bá kan rógùn ó ti kan ìgbà kan náà nù ẹ̀yin tẹ́ ẹ wà nínú ilé tẹ́ ń wò wá lórí móhùnmáwòrán àwọn ojú òpó tẹ́yin náà lè pè láti fi nawọ́ sókè dá sí ohun tí à ń gbé yẹ̀wò sí ojú òpó àkọ́kọ́ ni

ẹ sún dáadáa sẹ́yìn níbi móhùnmáwòrán yín tẹ́ bá ti fẹ́ pè wá nawọ́ sókè ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀nàrẹ́bù Táíwò Hasan eléjì rẹ̀ wọ́n ti nawọ́ sókè ọ̀yà o. ọ̀nàrẹ́bù Táíwò Hasan eléjì rẹ̀ láti lu ẹ̀dẹ̀ ọ̀rọ̀ tẹ́ ní kápẹ́ kẹ́lú. yìí ọ̀rọ̀ gidi ni hmm. ẹ rí i pé ní àwọn bàbá wa máa sọ wípé ní gẹ́gẹ́ bí ẹ ṣe pálówe pé ẹni tí ó ṣòwò àlè dandan ni kò rẹ̀ ní yóò ṣe wá jẹ́ wípé ní owó tó yẹ kí ìjọba àpapọ̀ kan fi máa kó oúnjẹ jáde fún àwa mẹ̀kúnnù ẹ rí pọ́rọ̀ lórí oúnjẹ yìí iní ń pa gbogbo wa kú lọ lórílẹ̀‐èdè báyìí hmm. tó oúnjẹ bá sì ti kú òní náà ṣẹ́ ìṣẹ́mọ̀ bùṣe hmm. yóò ṣe wá jẹ́ pé owó tó yẹ wọ́n fi máa kó oúnjẹ fáwa mẹ̀kúnnù ni wọ́n fi lọ́ọ́ máa dá sáré ilẹ̀ fún àwọn darandaran torí wípé ní gẹ́gẹ́ bí èmi ṣe jó ń ṣe ọwọ́ ìsánì sọ wípé ní ìjọba ìní ọ̀rà rinṣẹ́ fún mi kálukú ní mójútó bí ṣe ní irinṣẹ́ rẹ̀ àwọn tí wọ́n fẹ́ daran dandan ni kí wọ́n wá bùdó tí ó tún dènà rere sí àárín ìlú tí ó ní jẹ́ wípé láàrin ìlú ni wọ́n tún wá sí débi wípé ní wọ́n fi wá máa da gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ láàmú ẹ rí wípé ní àwọn àgbẹ̀ yìí ohun tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lọ dá oko mọ́ ni ló fẹ́ fa tíyàn fi fẹ́ mú díẹ̀ kọ́ lọ́ọ́ mọ́ fi àjọ èèyàn kọ́ lọ́ọ́ mọ́ fi dà wá láàmú torí pé lọ́pọ̀lọpọ̀ dá oko tó jẹ́ pé ní àwọn darandaran yìí wọ́n lọ́ọ́ máa fi ẹran jẹ okó ìtìn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ èmi kàn wá gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ẹ béèrè ẹni hmm. wípé ní ọ̀nà àbáyọ ẹni kí ìjọba kí wọ́n pa láṣẹ fún gbogbo àwọn darandaran yìí kí kálukú ọ lọ wá ilẹ̀ sáré ká lọ wá sí ẹ̀yìn odi ìlú kọ́ má jẹ́ inú ìlú gan débi wípé ní àwọn màálù yìí ó fi máa dàyàn láàmú tẹ́ ẹ bá tó wá wo àwọn àsìkò kan ẹ rí àwọn míì láàrin ìgboro òru ni wọ́n fi dà wọ́n káàkiri tó jẹ́ pé ìgbọ̀nsẹ̀ màálù ẹ rí káàkiri gbogbo ojú pópó tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ kú ètò iléeṣẹ́ Western Spain Television ò àmì ẹ ṣe gan-an ni ọ̀nàrẹ́bù Taiwo Hasan eléjì rẹ láti lọ ẹ̀dẹ́ ọ̀nàrẹ́bù Jamiu Semiu ó dọ̀dọ̀ yín o. mo kí abẹnugan lílẹ̀ kan sí i. ẹ ṣe gan-an ni o. mo sì tún kí akójanu lé Mm. mo kí akọ̀wé ilé náà ilé ìgbìmọ̀ àjọrò ní dàrú ọlọ́wọ́ jà lè máa wá o agbára lọ́wọ́ ọlọ́run èmi ni ọ̀nàrìbù comrade james emil láti ìlú òso àti ìlú ìnísà mm. tí mo sojú odò ọ̀tìn south àti ọlọ́run dálápapọ̀ local government tí mo tún jẹ́ mọ̀mọ́ àgbà fún gbogbo ilé ìgbìmọ̀ àjọrò hmm. abẹnuganlé ọ̀rọ̀ tẹ mú wá lónìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni torí wípé gbọmọgbọmọ àwọn darandaran yìí ti ń pọ̀ jù èmi ò lè sọ wípé níwòye tèmi èmi ò lè sọ wípé kíjọba ó mọ̀ fún ọ nílẹ̀ ṣùgbọ́n kí wọ́n mọ̀ sá ti fún nílẹ̀ bàbá tèmi kí wọ́n mọ̀ dílé bàbá mi láti fún wọn. àlè ni wọ́n mọ̀ fún wọn nílẹ̀ torí wọ́n ti ń ṣe ètò yìí tipẹ́ àwọn kìíní yìí ò gbọ́rọ̀ àmọ́ wọ́n lè lọ wá ilẹ̀ fún wọn sí àdúgbò wọn ìgbà tí èsè wípé ọ̀dọ̀ ọwọ́ yóò ọ̀dọ̀ àwa Yorùbá ń bì báyìí ìní à ń ṣòwò ẹ̀ràn dídà àwọn ni wọ́n ní wọ́n gbọ́dọ̀ lọ wá fún wọn lọ́dọ̀ wọn lọ́hùn kì í ṣe ọ̀dọ̀ wa ń bì báyìí ìní wọn ò ti wá fún wọn nítorí wípé gẹ́gẹ́ bí n tẹ́ ẹ sọ àwọn ni wọ́n àwọn ni wọ́n ní owó màálù hmm. ṣé ó ní nǹkan kan tíjọba ò mọ̀ gbà lórí ẹ̀ tí wọ́n láwọn pèsè ilẹ̀ fún wọn ṣùgbọ́n tí ò bá ti ní kí ni ìjọba fẹ́ mọ waste owó wa fún ná àmọ́ nígbà mo tún wá padà sẹ́yìn torí wípé àwọn kinní yóò gbọ́rọ̀ hmm. wọ́n sì fà á tí oúnjẹ fi ń wọ́n torí wípé ẹ má jà lo kinní fún wọn èèyàn ni. ó da àwọn eh, darandaran yóò eh, gbọ́rọ̀ eh. torí wípé àwọn ní kùn tí oúnjẹ fi wọ́n lórílẹ̀‐èdè yìí báyìí hmm. èmi ò bá tún ní wọ́n tún lọ wá fún ẹlẹ́gbẹ̀ẹ́ kan hmm. torí tí wọ́n bá ní kó lè ò tí wọ́n bá ní kó dàtọ̀wọ́ ẹ̀lẹ́ ò dàtọ̀wọ́ ẹ̀lẹ́ ká tún wá wo tí wọ́n ní kó lè ṣe torí wípé tí wọ́n bá wà fún wọn a tún wá wò pé bóyá wọn tún padà mọ mọ dakinni jẹ oko wa pàápàá jùlọ nílé àwa Yorùbá wa ń bìbà yìí àti bòmíì torí wípé àwọn darandaran yóò gbọ́rọ̀ bí mo ṣe sọ hmm. wọ́n sì ń pa àwọn èèyàn wọn ò jáwọn èèyàn ó dáko mọ́ ọ̀nàrẹ́bù mi kan sọ wípé inú gbóréré ìní kí wọ́n ti wá ilẹ̀ fún ọ òótọ́ ni torí wípé òní la rí kò sẹ́ni tó mọ̀ la hmm. tá a bá wò lọ́dọ̀ wa ń bìbà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn à ń lé wọn sẹ́yìn ni tọrọpọlọpọ wọn irú ibi tá a wáyé wọn ti dẹran bẹ̀ rí hmm. kó tó di wípé ó dìlú hmm. àmọ́ ibi tí wọ́n wà fún wọn kò ní jẹ́ wípé tòsí wa ń bì báyìí àwọn bìkan wà tó jẹ́ wípé igbó kún igbó kúnlẹ̀ tí wọ́n lè ti wà fún wọn kí wọ́n mọ̀ wà fún wọn tòsí torí wípé wọ́n ń dà wá láàmú gan wọ́n kún tó ń jẹ fi wọ́n mo fẹ́ rọ ààrẹ wa kí wọ́n èmi ò lé ní wọ́n mọ̀ wà fún wọn ṣùgbọ́n wọ́n mọ̀ délẹ̀ bàbá mi o hmm. òótọ́ ọ̀rọ̀ mo sọ̀hún kí wọ́n mọ̀ dọ́dọ̀ wa ń bí báyìí wọ́n lè wá fún bòmí àmọ́ mo rọ ìjọba tó bá jẹ́ wípé òun ni oúnjẹ yóò fi sùn wá bọ̀ tí a fi padà sóko kí wọ́n wá ilẹ̀ fún wọn ṣùgbọ́n tí wọn ò bá wa ti gbọ́ tí wọn bá rí lẹ́yìn rẹ̀ tó bá di wípé àtúnwá ara wọn mọ̀lú káàkiri ní gbogbo ìgboro tàbí lórí oko lóko nítorí wọn bá rí wọn fara mọ́ ní báwọn hmm. ilé àjọrò ní dàrú ẹ ṣé kú àmì ẹ ṣé gan-an ni a lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ bá ṣe ń tan móhùnmáwòrán yín ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò lẹ́ ń gbọ́ lọ́wọ́ tẹ̀ ń wò lọ́wọ́ ìkànnì Western Spring Television náà la wà tá a ti ń kàn sí yín ibikíbi tẹ́ bá wà ọ̀rọ̀ nípa ohun tó ṣúyọ lójú ọpọ́n ìyẹn nílé aṣòfin ilẹ̀ yìí lórí àbádòfin tó ń fi òfin de kíkó ẹran jẹko ní gbangba wálíà àbádòfin tó tún ń ṣe ìpolongo e fún kí wọ́n ṣe ìdásílẹ̀ ibùdó fún ọ̀sìn màálùú tí olóyìnbó ń pè ní ranches òun là ń gbéyẹ̀wò lọ́wọ́ o àti àwọn awuyewuye tó ṣúyọ pẹ̀lú àbádòfin náà ẹ jẹ́ kí a lọ sí òdì kejì bá a bá lọ tá a bá dé ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò yóò tẹ̀ síwájú o à ń bọ̀ ètò yìí tún ti dé o. ètò ìgbìmọ̀ àjọrò ló tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ mi ẹ jẹ́ ká jọ sọ adéyẹmí ọlábọ̀dé ló ń sọ wípé ohun abádìjọ́rò gígùn ni Abuja ni olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún 1991 ni wọ́n gbé ibùjókòó agbára Nàìjíríà kúrò nílùú Èkó lọ sílùú Àbújá lásìkò ìṣèjọba ológun ọ̀gágun fẹ̀yìntì Ibrahim Babangida ìlú Àbújá ni ìlú kẹjọ tí èrò pọ̀ sí jùlọ nílẹ̀ Nàìjíríà ó sì jẹ́ ìlú olódi tó wà ní àárín gbùngbùn gbogbo àwọn iléeṣẹ́ àti àjọ ìjọba kọ̀ọ̀kan ló ní olú ọ́fíìsì wọn nílùú Àbújá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ibẹ̀ g gan ni ibùjókòó agbára ìṣàkóso ilẹ̀ nàìjíríà lọ́dún two thousand and three ni àjọ commonwealth gbé ìpàdé wọn wá síbẹ̀ bẹ́ẹ̀ sì ni àjọ olókoòwò nílẹ̀ adúláwọ̀ ṣe lọ́dún twenty fourteen kódà lọ́dún twenty sixteen àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọdé ìyẹn unesco gbà á gẹ́gẹ́ bí ibùdó ìkẹ́kọ̀ọ́ wọn díẹ̀ lára àwọn ibùdó tó gbajúgbajà nílùú àbújá ni àpáta agbára aso rock ilé aṣòfin àpapọ̀ ilé aṣojúṣòfin ilẹ̀ yìí àpáta zuma rock millennium park báńkì àpapọ̀ ilẹ̀ nàìjíríà cbn un mọ́ṣáláṣí àpapọ̀ àti ibùdó ilé ìjọsìn àpapọ̀ àwọn kìrìsìtẹ́nì ẹkùn ìdìbò mẹ́fà ló wà nílùú àbújá abaji buhari gwagwalada kuje kwali àti abuja municipal kílìṣì tó jẹ́ ohun ìpanu tí wọ́n fi ẹran pèsè ló jẹ́ oúnjẹ tó wọ́pọ̀ tí gbogbo èèyàn sì nífẹ̀ẹ́ sí nílùú Àbújá ó jẹ́ ibùdó ìsinmi fún ọ̀pọ̀ àwọn arìnrìn-àjò láti ẹkùn kọ̀ọ̀kan nílẹ̀ Nàìjíríà nítorí pé àárín gbùngbùn ló wà ìlú Àbújá rèé o ibùdó agbára ìṣàkóso alákòóso ilẹ̀ nàìjíríà ògo ilẹ̀ adúláwọ̀. gbẹ̀bíró délé mọ́ dahoro kọ́ọ̀dẹ́ má dìbò sí. láṣìgbé ètò yìí kalẹ̀ láti lè jẹ́ kóníkálukú fi ṣe òdiwọ̀n ìdílé wọn. òtítọ́ ọbẹ̀ ni pé kò sí ìdílé kan tí ò ní pèníjà àti ẹ̀ ṣùgbọ́n àtẹ́lẹwọ́ ẹni la fi ń tún ẹni ṣe àti àti oníkálukú bá kọ sí ìpèníjà náà ìdílé yóò sọ bí ìdílé yóò ṣe rí. gbẹ̀bìrò káfinúkonú káfikùnlukùn pẹ̀lú àwọn lọ́kọláya lọ́lọ́kan òjọ̀kan lórí ètò níbẹ̀ lọ́mọ Afọlábí náà yóò mọ̀ jẹ́ ká mọ ọ̀nà tí wọ́n ń gbé gbà sílé wọn ò fi dàrú tí fi ń tò. gbẹbiro ẹ máa pàdé Múyìwá Àfọlábí lórí ètò yìí ní gbogbo ọjọ́ àbámẹ́ta láago mẹ́jọ òwúrọ̀ tí àtúntẹ̀ rẹ̀ ó sì tún máa wá láàrin ọ̀sẹ̀ ní ìkànnì múùmáwòrán Western Spring Television ìkànnì àádọ́wà lórí StarTimes gbẹbiro tọ̀sẹ̀ yìí ó máa yàtọ̀ ni kò ní yàtọ̀ fọ́. Èkó lè gọ̀ọ̀sì èkó akéte ìlú ọgbọ́n èkó akéte ìlú ìmọ̀ ọmọ ọlọ́gbọ́n dorí ẹja mú àwọn òmùgọ̀ àdìímú nírù ẹni dẹ́kọ̀ tí ò gbọ́n ọgbọ́n rẹ̀ dọ̀run alákejì gẹ́gẹ́ bí àrọ́bá ẹni tó tẹ ìṣẹ́rìdó tó sì kọ́kọ́ gbé ibẹ̀ lọ́dún 1699 ló jẹ́ ọdẹ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ògúnfúnminíre ọmọ ọba ìlú Ilé Ifẹ̀ ní í ṣe ó máa ń ṣọdẹ lọ síbẹ̀ láti Ifẹ̀ ó sì pàgọ́ tó ti máa ń sinmi ṣáájú kó tún tó lọ bẹ ilé rẹ̀ wò nígbà tó yá àwọn ọdẹ mìíràn wá darapọ̀ mọ́ láti ṣọdẹ nínú igbó yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọdẹ tí wọ́n sì ń pọ̀ sí i pẹ̀lú àwọn ènìyàn wọn báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní tàn kálẹ̀ tó fi dé gbogbo ibi tí èkó fẹ̀ dé lónìí ìlú èkó ìlú ńlá ìlú èkó yìí ni ibùdó agbára ìṣàkóso ilẹ̀ nàìjíríà wà tẹ́lẹ̀ rí pàápàá lásìkò ìjọba amúnisìn ṣáájú ọdún 1991 tí wọ́n gbé lọ sílùú àbújá èkó àdèlé ọmọ àgọ àgẹ̀rẹ̀ èkó ọmọ afíjú wọjà arìngbẹ́ndẹ́kẹ́ ọ̀bùn wọjà páṣíọ̀ṣíọ̀ ẹ̀yọ̀ ní bàbá èkó àríjó ṣe bí ọba èkó ọmọ odò tí ò ṣeé yájú sí èkó arómi sá lẹ̀gbẹ́lẹ̀gbẹ́. Mm-hmm. atótó arére. kò é má gbọ́ ìròyìn ẹ̀. bẹ́gùn ọba jáde mọ̀rìnwó la kọ́kọ́ rí owó gẹ́gẹ́ ní síwájú tó ẹsẹ̀ katakata ní síwájú rìn bẹ́ẹ̀ bá ti ń wa a tún ti dé náà nù ẹ káàbọ̀ sórí ètò Owónbẹ̀ Unlimited pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Suliat tẹ́túmọ̀ sí mo rẹ́ni kejì ẹ lè pè mí ní sùsù tó bá wẹ lómi a sọ pé ìyálòdì àríyá gbogbo orúkọ tẹ́ ẹ bá pè mí kò sí èyí tí mi ò ní jẹ yín ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa gbádùn ètò Owónbẹ̀ Unlimited lórí ìkànnì Western Spring Television ní ìkànnì one nine zero ibẹ̀ ni Owónbẹ̀ Unlimited ń bọ̀ wá ẹ fàpùrẹ̀tẹ̀dí kẹ́ ẹ máa gbádùn wa. wọ́n sọ fún yín pé ẹ Unlimited lórí Western Spring Television. ètò yìí tún ti dé o. ètò ìgbìmọ̀ àjọrò ló tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ mọ́ mi ẹ jẹ́ sọ adéyẹmí ọlábọ̀dé ló sọ wípé ohun abádìjọ́rò kìí. ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin èèyàn wa adúpẹ́ fún ìfọmọnìyàn ṣe yín tẹ́ ẹ ṣì wà pẹ̀lú wa adẹ̀ ń kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣí mòmáwòrán yín tẹ́ ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa náà ẹ káàbọ̀ sí ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò ìkànnì Western Spring Television tó wà ní ìkànnì àádọ́wà channel one ninety lórí Star Times DTT náà láti ń kàn sí yín ẹ má o bá a ṣe ń ṣe lórí mòmáwòrán tẹ́ ẹ ń wò wá ketekete. Kete náà lẹ́lẹ́ mọ́ wò wá lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lórí ìtàkùn ayélujára ìyẹn lórí YouTube ẹ ṣeun ṣeun tẹ́ wà pẹ̀lú wa ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ ń kọsẹ̀ bá wa tẹ́ ń wò pé kí ni àwọn honorable ń gbé yẹ̀ wò kí ni wọ́n ń jíròrò lé lórí ọ̀rọ̀ nípa àwùjọ wa ni ọ̀rọ̀ nípa orílẹ̀-èdè wa ni ọ̀rọ̀ ìtàkpóró gan gbọ́nmi sí omi òtó àti ìpànìyàn bí ẹni pajá bọ̀gùn láàrin àwọn darandaran àti àwọn àgbẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ti ń wáyé ọjọ́ pẹ́ ó ti ń ṣẹlẹ̀ ọ̀nà jìn láwùjọ wa ṣáájú àsìkò yìí ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn èèkàn èèkàn àti àwọn ọmọ ilẹ̀ yìí kan ti ń sọ pé àbùjá kan ṣoṣo tó wà lọ́rùn ọ̀pẹ láti wá gbo dẹ́kun fún ìtàjẹ̀sílẹ̀ àti àkọlù gbọmọgbọmọ bí ẹkún apọkọjẹ láàrin àwọn darandaran àti àwọn àgbẹ̀ ní kí ìjọba ó ṣètò ibùdó fún sísin màálùú tí a mọ̀ sí ranches fún àwọn darandaran ní orílẹ̀-èdè nàìjíríà a ó rántí pé lọ́dún tó kọjá ni ààrẹ bọ́lá tinúbú ní lára ìgbésẹ̀ láti lè wá wọ̀rọ̀kọ̀ fi ṣe àdá sí ìgbé pẹ́rẹ́gì ìjàkaná tó ti ń wáyé láti gbà yí wá láàrin àwọn àgbẹ̀ àti darandaran ni kí ìjọba ó pèsè agbègbè àti ibùdó fún ọ̀sìn màálù àti àwọn nǹkan ọ̀sìn míì àmọ́ lọ́nà mìíràn ẹ̀wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òǹwòye ló ń sọ wípé ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe sọ wọ́n ní ó kù díẹ̀ káàtó láti jẹ́ pé ìjọba ni ó pèsè ibùdó fún ọ̀sìn màálù fáwọn darandaran wọ́n ní nígbà tó jẹ́ pé okòwò tí wọ́n ní wọ́n ń ṣe ṣé ẹni tí yóò bá ṣe òwò àìló yẹ kó lè lẹ́nì. níjẹta òde yìí ni àbádòfin kan tó ń pè fún kí wọ́n ṣe àgbékalẹ̀ òfin tí yóò de kíkó ẹran jẹko ní ojú táyé àti ṣíṣe ìdásílẹ̀ àwọn ibùdó ọ̀sìn màálùú tá a mọ̀ sí ranches ní orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ojútùú sí ìfìjàpẹ́ta àtìgbàdégbà láàrin àwọn àgbẹ̀ àti darandaran la ìpele kíkà ẹlẹ́ẹ̀kejì kọjá nílé asòfin àgbà ilẹ̀ yìí àbádòfin tí senator Titus Tatenja Zan láti apá ìwọ̀ oòrùn àríwá Borno nawọ́ rẹ̀ sókè náà ló wà láti ṣe àmójútó ìsọwọ́ sin màálù àti ibùdó màálù jákèjádò Nàìjíríà níbi ìjókòó ilé náà ni àwọn aṣòfin kan ti gbójú àgàn pé níwọ̀n ìgbà tó jẹ́ pé àwọn apá àríwá ilẹ̀ yìí ni ọ̀sìn màálùú àti ibùdó ọ̀sìn màálùú ti wọ́pọ̀ jù ọ̀rọ̀ òfin ṣíṣe kò yẹ kó wà fún àwọn apá abìkan nílẹ̀ nàìjíríà àárọ̀ ti pé ọjọ́ ti pẹ́ tí àwọn èèyàn ti ń gba ọ̀rọ̀ ìpèsè ibùdó àbísàrè ilẹ̀ fún ọ̀sìn màálùú tá a mọ̀ sí ranches lórílẹ̀‐èdè yìí bí ẹni gba igbó ọtí ṣé wọ́n ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ní ẹgbẹ́ ẹlẹ́gbà ọ̀pọ̀ ló ń sọ pé kò yẹ kó jẹ́ ojúṣe ìjọba ní láti ṣe ìdásílẹ̀ àwọn ibùdó bẹ́ẹ̀ àti pé bí wọ́n bá tiẹ̀ dá a sílẹ̀ kò yẹ kó jẹ́ jákèjádò ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ni àwọn kan ń sọ pé ìdásílẹ̀ àwọn ibùdó náà ni yóò jẹ́ kí àkọlù ìtàkórógan àti ìtàjẹ̀sílẹ̀ tó ti di gbọmọgbọmọ bí ẹkùn apọ̀kọ̀jẹ́ láàrin àwọn àgbẹ̀ àti darandaran oròkun ìgbàgbé àwọn ìbéèrè tó wá ṣúyọ nípasẹ̀ ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lónìí ìbéèrè àkọ́kọ́ ṣé ẹ̀yin ọ̀nùrẹ́bù náà faramọ́ pé ìpèsè àwọn ibùdó ọ̀sìn màálùú ni yóò wá gbo dẹ́kun sí àkọlù gbọmọgbọmọ láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran ní orílẹ̀-èdè nàìjíríà ṣẹ́yìn náà faramọ́ ìbéèrè kejì ṣé lóòótọ́ ni pé kò yẹ kó jẹ́ ojúṣe ìjọba ni láti ṣètò ibùdó àbí agbègbè fún ọ̀sìn màálù fún àwọn darandaran nígbò jẹ́ pé okòwò tí wọ́n ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ sì ni wọ́n ní ẹni tí ó bá ṣòwò àlè ó yẹ kó lè lẹ́nì àti pé okòwò kan yẹ kó dí omi lọ́wọ́. ìbéèrè kẹta báwo ni ìtàpórógan àkọlù ojoojúmọ́ àti ìtàjẹ̀sílẹ̀ láàrin àwọn àgbẹ̀ àti darandaran ṣe lè ròkun ìgbàgbé ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wò ó ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò lónìí ọ̀rọ̀ tí yóò ṣe gbogbo wa láǹfààní ni ẹ̀yin tẹ́ ẹ wà nú ilé àwọn ojú òpó tí à ń lò náà la ṣì ń lò 0816 466 4844 0816 466 4844 tàbí 0913 259 9000 0913 259 9000 ẹ kúrò níbi móhùnmáwòrán yín tí ẹ bá ti fẹ́ pè ẹ kúrò níbi tí ariwo wà ká lè gbọ́ra wa ní àgbọ́gbádùn a ó máa retí ẹ̀yin tẹ́ wà nú ilé o nígbà tí a bá ń tẹ̀síwájú pẹ̀lú àwọn ọ̀nàrẹ́bù tó wà nú kulu pẹ̀lú wa ọ̀nàrẹ́bù àbíbà tọmọlójú náwó òkè. mo kí abẹnugọlé o. ẹ ṣé o. orúkọ tèmi ni ọmọlójú àbíbà. ọ̀nàrẹ́bù orúkọ tèmi ni ọ̀nàrẹ́bù àbíbàtà ọmọlójú mhm. láti àgùnbẹ́lẹ́wò nílùú Òṣogbo mo kí àwọn ọ̀nàrẹ́bù tó wà níkàlẹ̀ àtàwọn tó ń gbọ́ wa nílé èmi lérò bóyá tí wọ́n bá fún wọn ní ibùdó tí wọ́n ti máa máa sin àwọn ẹran wọn ní sọ̀rísọ̀rí kọ̀ọ̀kan òun ló máa dẹ́kun ìwà àbàjẹ́ torí tí wọ́n bá ní kó pàṣẹ fún wọn ipe kí wọ́n wá ibi tó máa lò fúnra wọn àwọn pípò yẹn ò ní gbọ́rọ̀ àwọn darandaran yẹn ò ní gbọ́rọ̀ even bá máa gbọ́rọ̀ gan-an sef kò kí ń ṣe gbogbo ló máa gbọ́rọ̀ Hmm. àwọn èèyàn tí wọ́n dẹ̀ ti pàdánù ẹ̀mí wọn látàrí àwọn darandaran yìí wọ́n ti pọ̀ jù wọ́n ti jẹ́ kó àwọn ẹlòmíín jẹ́ kú jẹ́ wọ́n kàn ṣàdédé wọnú ìlú anyhow bó ṣe wù wọ́n láìṣe pé wọ́n gba permission lọ́wọ́ anybody lẹ́yìn tí kò bójú mu ṣùgbọ́n tí wọ́n bá ti pàdá tí wọ́n bá ti pàṣẹ fún wọn pé ibùdó eléyìí wà fún kálukú báyìí o kí wọ́n máa ṣe kí wọ́n máa darí àwọn ẹranko wọn níbẹ̀ o ẹni tó bá wá ti tàpá sófin ìjìyà tó bá tọ́ kí wọ́n máa dá fún kálukú wọn. Hmm. wọ́n ní ìjìyà tó bá tọ́ kó mọ jẹ́ ti kálukú ó dáa nínú ìjókòó lè gbìmọ̀ àjọrò ta ló tún kù tó fún ní nǹkan sọ ó dáa ó yá ṣe fẹ́ sọ̀rọ̀ ni ó dáa ẹ ṣe àdúpẹ́ gidigidi nínú ìjókòó lè gbìmọ̀ àjọrò ẹ̀yin tẹ̀ wá nulẹ̀ o oh eight one six four six tàbí oh o ìbéèrè mi ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé púpọ̀ nínú àwọn aráàlú la ní àwọn màálù tí wọ́n ń kó kiri yìí wípé díẹ̀ gan ni tàwọn tó jẹ́ ọlọ́sìn màálù yìí ń bẹ ṣé lóòótọ́ ni ẹ̀yin ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù Jamiu Semiu lẹ́yìn náà ní ọ̀wà kan ọ̀nàrẹ́bù Taiwo Hasan. mo kí abẹnugan lílẹ̀ kan sí o èmi ni ọ̀nàrẹ́bù comrade Jamiu Semiu láti ìlú Ìnísà tí mo sojú dọ̀tín south àti ọlọ́ọ̀dà alápapọ̀ local government gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè abẹnugan lóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wa ń bì ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ni mọ̀lú yìí lóòótọ́ ṣùgbọ́n èyí ò kan àwa mọ̀lú a mọ̀ wípé àwọn darandaran ni wọ́n ń sìn wọ́n ìwọ tó o bá mọ̀ wípé ìwọ tó fẹ́ ṣòwò kinní kan ò lẹ́ni dandan náà ni o gbọ́dọ̀ wábi tó ti mọ̀ sìn ẹ̀yin ẹ̀ wo yàtọ̀ fáwọn mọ̀lú gan ẹ wà àwọn ewúrẹ́ táwọn èèyàn wa gan tó ń sìn lágboolé ìjọba kékékékékéké ẹ mọ ẹni ó bá ti ní ewúrẹ́ kó ṣe kíni kó mú so kó wá ibì kan tí ó mọ̀ ti tí ó ti mọ̀ sìn wọ́n ẹlòmíì ò gbọ́rọ̀ ẹ bá rí títì náà ẹ mọ̀ rewúrẹ́ káàkiri ẹ mọ̀ rájá káàkiri tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ní ìsìn ilẹ̀kùn gbogbo àdúgbò wa ń bẹ̀ yẹn àríbi dáko nítorí wípé bímọ̀lú ò jẹ́ ewúrẹ́ gan ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa lóòótọ́ ńlá ni àwọn mọ̀lúù yẹn tí wọ́n kó fún àwọn darandaran yẹn tí wọ́n bá wọn sìn àmọ́ èèyàn ní tó ṣẹlẹ̀ ni wípé nígbà tí ìjọba ti ní wípé bóyá táwọn bá pèsè ilẹ̀ fún wọn aláàfẹ́ rí mọ̀lúù kankan lágbègbè ibi tí àbá ti ń dáko tí wọ́n bá káàmpù wọn síbì kan kò ní jẹ́ wípé kíní ẹni tó bá ní wọn yóò lọ́ mọ́ bá wọn bẹ̀ láti lọ́ mọ́ fún wọn lówó tí wọ́n fi ń sìn wọn èmi ò mọ bí wọ́n ṣe máa ń ṣe ṣùgbọ́n lóòótọ́ ni wọn ò pa irọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá wa tàbí àwọn míì ìní wọn ni mélòó ti wọn àwọn ni ń bá wọn sìn wọ́n sì ń fún wọn ní owó wọn olóòní jó bàjẹ́ ṣùgbọ́n nǹkan wọn kí wọ́n dákun mo fẹ́ rọ àwọn darandaran yìí ni ó ní iye táwọn ra ta ní ìsìn ìgbà tí wọ́n wí wọn láwọn Fúlàní náà ni pa àwọn darandaran. àwọn darandaran yìí ni hmm. pé ní òjá àwọn oríbi dáko ló jẹ́ kí atọ́ wọn ló jẹ́ kálùbọ́sà wọn gbogbo ẹ̀ ló wọ́n ààrùn jẹjẹ mọ́ Nàìjíríà kí wọ́n dákun torí tọ́lọ́hún kí wọ́n jọ ní ọ̀sẹ̀ tó kọjá ńjọ́ sátidé níbi tí wọ́n ti ń dẹran káàkiri gbogbo àdúgbò ní àdúgbò wa ní Sohem community ní kùlíyà ń bẹ̀ yẹn ló kan ọmọ kan ó sì da ọmọ yẹn lápá nímọ̀ lù kì í ṣe wọ́n ní wọ́n pé hmm. àwa là ń ṣe là ń sáré kiri bọ́mọ yẹn ó ṣe yè ní ọjọ́ yẹn sẹ́mọ̀ wípé tí wọ́n bá jẹ́ wípé inú gbọ́kàn mọ̀lú wà kò nídìí wípé yóò kan mọ̀ yẹn hmm. ọlọ́run ló yọ ọmọ yẹn ọmọ yẹn ò bá kú mọ̀ wọ́n lọ́wọ́ ṣùgbọ́n a dúpẹ́ kí wọ́n dákun gbọmọgbọmọ àwọn kìíní ìwọ ṣe kíni ó ti ń pọ̀ jù. aláwọn èèyàn yìí ẹ mọ̀jà pé ń kiri mọ́. ẹ ẹ wo sẹ́rí ìwà wọn ni wàhálà ìwà wọn ni ó dà àwọn darandaran mhm. ìwà wọn ni káwọn náà kí wọ́n mọ̀ ṣe dáadáa torọ ọmọ ẹ̀dá ènìyàn náà làwọn náà gẹ́gẹ́ bí n tẹ́ sọ olóòní jó bàjẹ́ ẹ ṣe pé tó. ẹ ṣe wọn náà Táíwò Hasan eléjì rẹ kó tó di pé a gbà bá. honourable speaker mm. honourable Táíwò Hasan eléjì rẹ láti lu ẹdẹ ẹ rí i pé ní béèrè tẹ béèrè yìí bó ṣe rí nu àwọn alágbára ni à ń kó màálù sí ọlọ́dọ̀. yàtọ̀ sí àwa alágbára wọ́n ní àwa àwa àtàwọn tó já lágbára o àtàwọn tí ò ní fọ́nlé wọ́n láwọn kan wà láàrin àwa aráàlú tá à ń ra màálù sábẹ́ àwọn darandaran yìí. àwọn èèyàn wà bẹ́ẹ̀ torí n ò rówó ra ekiri kan débi pé wọ́n ra màálù sábẹ́ wọn ló jẹ́ pé àwọn alágbára ṣe rí bó ṣe rí nu Mr. Speaker èyí tó sojú mi nílùú Ẹdẹ tí mò ń sojú ìlọ́pọ̀ hmm. débi wípé ní níjọ́ kan wọ́n parọ́ wípé ní màálù tó kó ọ̀dọ̀ wa o ó ti kú o lẹ́ni yẹn bá ní láyé mo dá màálù mi mọ̀ ìjọ yẹn mo ní à ṣé pé òótọ́ ni a máa sọ wípé láwọn èèyàn máa ra ẹran sọ́dọ̀ àwọn kìnnì bó ṣe jẹ́ nu torí wípé ní tó bá jẹ́ pé ní ìjọ kẹran jẹ oko ẹnìkan ló bá mẹ́jọ lọ bì kan lọ́dọ̀ àwọn agbófinró kó tó débẹ̀ àwọn tó nìkan ti pè pé màálù wa ni o so wọ́n sì ṣe ní bòńkẹ́lẹ́ wọ́n sì yanjú ẹ̀ wọ́n ní kẹ́ni yọ ọmọ bínú ní hmm. tó sojú mi gangan ni ní mo fi mọ̀ yí pé ní àwọn èèyàn gangan là ń ra màálù sọ́dọ̀ àwọn darandaran yìí torí wípé ní táwọn bá pariwo ládùúgbò ẹlòmíràn wà tí wọ́n mọ̀ pé hàn níbo wọ́n wà á dà lọ ìlara fi mọ̀ fún mi pé bọ́yẹ̀nì náà nípẹ̀ nínú kínní àwọn èèyàn gangan ìlà ń fà tọ́pọ̀ jù tí hmm. a fi lè fi agbára mú àwọn tí ń daran yìí ẹ kú ètò Western Springs Television níbàjẹ́. àmì ẹ ṣeun ṣeun gbogbo èèyàn ọ̀rọ̀ ìbò àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ wà nùlé alérò pé ojú òpó òun ni ò jẹ́ kí ẹ lè náwó òkè tí ẹ láǹfààní láti dùjà wá lónìí ẹ má bínú o ẹ ṣeun gan ni adúpẹ́ ní ọwọ́ yín adúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí àtẹ̀yin tẹ́ bá wa dá sí lónìí ọ̀dà adúpẹ́ gidigidi ìjókòó lè gbìmọ̀ àjọrò ní bàjẹ́ o àlàáfíà ìtẹ̀síwájú ìdàgbàsókè àti àti lè fi ẹ̀dọ̀ lórí òróǹro náà ni àfojúsùn wa nínú ìjókòó lè gbìmọ̀ àjọrò bí ìtẹ̀síwájú yóò ṣe bá ọrọ̀ ajé tí yóò bá olórí jorí tí yóò bá oníkọ̀jikọ̀ ní orílẹ̀-èdè yìí ló mú múlòkà àyà ìjókòó lé ìgbìmọ̀ àjọrò àtàbùkù ẹ̀sìn àtàbùkù ẹ̀yà àti ìtàbùkù èyíkéyìí ẹgbẹ́ òṣèlú àlàáfíà ló jẹ wá lógún ẹ ṣeun ṣeun o àdúpẹ́ gidigidi ní ọwọ́ yín ẹ jẹ́ kí ọ̀nọ́rẹ́bù wa kan bá wa dáàbá kí a so ìjókòó ilérọ̀ fún tòní lẹ́yìn àbá àkọ́kọ́ kí ọ̀nọ́rẹ́bù míì bá wa kéjì àbá náà ó yá o. Mo kí Abẹnugọlé o. Hmm, hmm. Orúkọ tèmi ni Honorable Abibat Ọmọlójú láti ìlú Òṣogbo. Mo dábàá pé ká mú ìpàdé wa sópin. Tọ́, ó dáa. Ẹ jẹ́ kí Honorable mi bá kejì rẹ̀ yà o. Orúkọ tèmi ni Honorable Sheriff Ajadi tí ó ń sojú Òròlú Local Government. Mo kéjì àbá síso ìjókòó ilé ìgbìmọ̀ àjọrò ti onírọ̀. Ìjọ láti ìjọba ìbílẹ̀ wo ní Òròlú? Ní Ìfọ̀n Ọ̀ṣun. Ìfọ̀n Ọ̀ṣun. Hmm, ó dà ẹ ṣe gan-an ni o kí máa fi àsìkò yìí mọ rírì gbogbo àwọn tí a jọ ṣiṣẹ́ lọ́jọ́ tòní àwọn amójú ẹ̀rọ àwọn ọlọ́gbọ́n dorí ẹja mú ayàwòrán ẹ ṣeun ṣeun fún àjọṣepọ̀ yín àjọṣepọ̀ wo tẹ̀ ní bàjẹ́ mo mọ rírì gbogbo àwọn yòókù tí a jọ ṣe ẹ̀yin tẹ́ wà nú ilé náà a dúpẹ́ gidigidi o ẹ̀yin tẹ́ wà nú kulu náà a mọ rírì yín owó tẹ́ ẹ mú tẹ́ ẹ fi wọkọ̀ tàbí tẹ́ ẹ fi gbéra yín débi tá a wà yìí àgbà náà ò ní wọ́bẹ̀ kò sì ní tán bẹ́ẹ̀ abòdí ni ti olókun abòdí ni ti ọlọ́sà a lérò wípé àwọn aláṣẹ wa àwọn tí ọ̀rọ̀ kàn wọ́n ti mọ èrò ọkàn yín wọ́n ti mọ nǹkan tẹ́ ẹ fẹ́ àti èrò yín lórí ìpinnu tí wọ́n bá ń ṣe pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ àti àwọn darandaran yìí kí àwùjọ wọ́n ó lè tùbàtùṣẹ òun náà lọ́wà fún mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olóòtú àgbà fún ìjókòó lé ìgbìmọ̀ àjọrò yìí Fẹ́mi Adéfìlá èmi tí mo jẹ́ abẹnugan fún ìjókòó lé ìgbìmọ̀ àjọrò ni right honourable adéyẹmí Olabode lẹ́yìn àbá látẹnu honourable abibat ọmọlójú láti àgùnbẹ́lẹ́wò tí honourable sheriff ajadi láti fọ́n ọ̀ṣun kejì àbá náà ni mo ń so ìjókòó ilérò títí di ọjọ́ ẹtì ọ̀sẹ̀ tó ń bọ̀ ètò yìí tún ti dé o. ètò ìgbìmọ̀ àjọrò ló tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ẹ jẹ́ sọ adéyẹmí ọlábọ̀dé ló sọ wípé ohun abádìjọ́rò gígùn ni